hallelujah orúkọ tèmi ni ìránṣẹ́ ọlọ́run adémọ́lá adépọ̀jù ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ jésù ọlọ́run wa gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ àti àwọn tá a rí gbà nínú rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yìí láti wà lákòókò yìí àdúgbò fún àwọn kóta ńlá kọjá yìí ní orílẹ̀ nàìjíríà àti gbogbo àgbáyé àyìn ológo fún àwọn kó àjínde torí pé ó nípa ìrìnnú ayé wa ọlọ́run ó ṣe ògo ní forúkọ lókè ọ̀run jésù olúwa wa mo ní láti bá a sọ ní àkókò yìí lórí àkọlé ọ̀ tó ń jẹ́ oore ọ̀fẹ́ ẹ tẹ̀lé mi lọ sínú ìwé kọ́rìntì kejì orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án ó ní nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi ẹ̀yin mọ oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí là ń pè ní oore ọ̀fẹ́ ohun tí a fi fún ènìyàn tí ènìyàn rí gbà láì ṣe ìdíyelé lórí láì náwó lé lórí láì ṣe wàhálà lórí ohun tá a fi fún ènìyàn lábẹ́ àkóso wípé a fún kò ní àmúyẹ ṣùgbọ́n a fi fún oore ọ̀fẹ́ oore tá a ṣe fún ènìyàn ní ọ̀fẹ́ ẹ jẹ́ nǹkan ẹsẹ̀ yẹn síwájú ó ní pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí ṣùgbọ́n nítorí yín ó di tálákà oore ọ̀fẹ́ tó sọ ọ́ di ọlọ́rọ̀ nínú Kristi Jésù gẹ́gẹ́ bí ohun tó ṣe lórí igi àgbélébè fún èmi àti ẹ̀yin tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa láti rà wá padà láti sọ wá di ènìyàn ọ̀tọ̀ nípa èyí náà láyé ìpín àti ìṣẹ̀dá rẹ padà tó bá fi ayé rẹ fún láti jí ọmọ ọlọ́run láti sọ ọ́ di ọlọ́rọ̀ nínú rẹ̀ ọlọ́rọ̀ nípa tara ọlọ́rọ̀ nípa tẹ̀mí ọlọ́rọ̀ nínú rere gbogbo láti ní ọ̀nà àbáyọ sí àlàáfíà pípé láìsí ìdíwọ́ àti ìdènà ó tẹ̀síwájú yẹn pé kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀ ẹ wo ohun tó ṣẹ̀ nínú ọ̀rọ̀ yìí fún alára rẹ̀ ó jẹ́ ọlọ́rọ̀ ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ ó fi ọrọ̀ rẹ̀ fún àwa ènìyàn ó sọ ẹni tálákà kí a bá lè tipasẹ̀ rẹ̀ sọ àwa di ọlọ́rọ̀ ìwọ tó ń wò mí ní ìṣẹ́jú yìí ǹjẹ́ iyè rẹ̀ á ṣí sí ọ̀rọ̀ tí mo dúra sọ níwọ̀nba ìṣẹ́jú yìí ṣé o ní ipa inú ayé rẹ̀ ṣé o ti fẹ́ rẹ̀ fún Jésù ǹjẹ́ ò ń gbádùn oore ọ̀fẹ́ rẹ̀ bí a ti kọ́ àti bí a ti ṣètò rẹ̀ fún ọ bí o bá tì ní wá Jésù yìí gbà ní olúwa tí olùgbàlà ẹ ní òní yóò sì tún ìrìn àjò rẹ ṣe yóò yí ayé rẹ padà yóò mú ọ wá sí ọ̀nà tí o ti gbádùn rẹ̀ nínú rẹ̀ torí pé ètò rẹ̀ ni èyí tá a fún ọ nípa oore tí a fi fún ọ lọ́fẹ̀ẹ́ nípa ikú àti àjíǹde rẹ̀ lórí igi àgbélébùú gbọ́ mi ní àkókò yìí èwo olùgbọ́ mi oore ọ̀fẹ́ ń bẹ fún ọ náà láti gbà á sínú ayé rẹ láti fi àìfún nínú ayé rẹ kí o tẹ̀lé ká bá lè yí ìpín rẹ padà kúrò nínú olòṣì tálákà aláìní sí ọlọ́rọ̀ torí pé ó ti gba ipò rẹ nínú àìní ó ti gba ipò rẹ nínú tálákà ó ti gba ipò rẹ nínú àìsàn àkọ wípé nípa ìná rẹ ni a mú ọ lára dá ohun tó ń là kọjá tí ò sínú òfin ọlọ́run yẹn àti jésù kristi san iye kan lé lórí kì ṣe ohun tó yẹ kó o tún fi ara dà mọ́ kì í ṣe ohun tó yẹ kó o tún là kọjá mọ́ tó pé ó ti ṣètò rẹ̀ fún ọ ìwọ tó ń gbọ́ mi tó sì gbàgbọ́ mo wí ní àkókò yìí wípé ọlọ́run àjínde yóò bá ayé rẹ pàdé oore ọ̀fẹ́ kristi yóò dàpọ̀ mọ́ ayé rẹ ní ọ̀nà tó o tí ì gbádùn rẹ̀ rí ó sì bẹ̀rẹ̀ sí í gbádùn jésù ní orúkọ láti jésù kristi mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí gbogbo etí tí ó ń gbọ́ mi oore ọ̀fẹ́ tó tayọ ní orílẹ̀ alààyè yìí ọlọ́run kó yọ̀rọ̀ ẹ̀ sínú ayé rẹ oore ọ̀fẹ́ láti kúrò nínú ìpín àti ìṣẹ̀dá ìgbèkùn mo gbàdúrà lórúkọ jésù kristi ọlọ́run kó yọ̀rọ̀ ẹ̀ sínú ayé rẹ gbà á gbọ́ ó sì jèrè rẹ̀ ìlérí ọlọ́run àti májẹ̀mú rẹ̀ ni fún ọ láti ṣe kò ná ní nǹkan kan ju wípé jọ̀wọ́ ayé rẹ fún tẹ̀lé máa tẹ̀lé máa bá ṣiṣẹ́ pọ̀ ọkàn rẹ yóò sì bá inú rẹ̀ mo gbàdúrà lórúkọ jésù kristi ọ̀nà ò ní dímọ́ oore ọ̀fẹ́ táyé rẹ nílò lọ gbà á oore ọ̀fẹ́ Kristi yóò sì fọ̀n lórí ayé rẹ ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ó ṣe torí pé Ọlọ́run gbọ́ àdúrà agbàdúrà lórúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín.